ètò jíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń yọ ilé ìkíni káàbọ̀ kí n máa fi ìlúfẹ́ kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò òwúrọ̀. ètò yìí ló ní ìdájọ́ iṣẹ́ ẹ̀kọ́. kápá tẹlifíṣàn yẹn mú wọ́n jíròrò òwúrọ̀. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀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 mi ẹ o ẹ mọ̀ kú tọ́jú mi ayérayé ẹ ṣé mo ní ẹ kú tọ́jú mi ẹ kú kẹ́ mi ẹ kú gẹ̀ mi lójoojúmọ́ ayé bẹ́ẹ̀ tí ń kẹ́ mi bẹ́ẹ̀ tí ń gẹ̀ ọlọ́run nínú àwọn ọ̀run ẹ ń fẹsẹ̀ kọ́ ẹ ń farapa ayérayé ṣe mo ní mo mọ̀ wá gbé ọ̀gá ni èmi ò róhun fayọ̀ bí ò sọpẹ́ bàbá mi ọkọ mi olúwa mi gbanigbani tansaya ọ̀rọ̀ mọ́ níṣẹ́ fàyà tí ọkùnrin ogun mo ní bàbá mi ẹ ṣé o ayérayé mo wá gbé ọ̀gá ni. ṣáàmọ́ tọ́jú mi lọ òní jẹyán òní jẹkà ọpẹ́ ló ń rẹ ọlọ́run nínú àwọn ọ̀run mo gbé ọ̀gá. bàbá mi ẹ ṣe ayérayé tó lọ kọrin kése ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run títí ayé àìnípẹ̀kun mo wá gbé ọ̀gá ni o bó o ti ń tọ́jú mi bó o ti ń kẹ́ mi bó o ti ń gẹ̀ mí bó o jẹ́ ń farapa bó o jẹ́ ń fẹsẹ̀ kọ́ mo yan mo gbé ọ̀gá olúwa ò ṣe ọlọ́run nínú àwọn ọ̀run gbogbo yín tẹ̀ ti darapọ̀ mọ́ mi lóòrè èní ẹjẹ́ àjọ máa gbé arúgbó ọjọ́ ga kájọ máa kí i kájọ máa yìn ín torí pé òun nìkan náà ni ọpẹ́ ìyìn àti ògo tọ́ sí kò ní jẹyán kò ní jẹkà ọpẹ́ yìí nìkan náà ló ń béèrè lọ́wọ́ wa kí ló wá dé tà ní fún un ọ̀ ẹjẹ́ àjọ máa fún un jàre kájọ máa fi eléyìí kájọ máa fi sọ pé a àmójúbà akọ̀tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television yorùbá tìyín orúkọ tèmi ọlá ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́tìyín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ tí mo pé tí n bá ti dé báyìí ẹyẹ tèmi kò ní fò kó fi apá kan fò èmi àti àwọn onímọ̀ àwọn gbajúgbajà àwọn oníṣòwò pàtàkì náà lájọ máa ń wá sórí ètò ṣé wọ́n rí àlejò mi tájọ sọ̀rọ̀ lẹ́ni wọ́n ti wà ń kàlẹ̀ wọ́n ti wà ń digbí tó bá tó àsìkò ẹ̀ mọ̀ rí ojú tiwọn. ní báyìí ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo kọ́ wá fún wa lóòrè ní ó náà ni mo pe àkórí ẹ̀ ní má ya ọ̀lẹ má jẹ́ ọ̀lẹ ọ̀lẹ alápá má ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn bá mi olórin kan wọ́n kọrin wọ́n ní ilẹ̀ mọ́ ọ̀lẹ ń pòṣé ṣé tílẹ̀ bá ti mọ́ lọ́dọ̀ tiẹ̀ tí ò mọ́ ń pòṣé ni àtúntí ah, jí lè ní àbí tílẹ̀ bá ti mú lọ́dọ̀ tiẹ̀ inú tiẹ̀ máa ń dùn wípé à àsìkò tún ti tó láti lé iṣẹ́ òòjọ́ mi lọ àsìkò tún ti tó láti wá ní tí ń jẹ lọ ilẹ̀ mọ́ ọ̀lẹ pòṣé má ya ọ̀lẹ ẹni iṣẹ́ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní akíkanjú tí wọn kì í ṣe ọ̀lẹ ẹ máa ń rí wọn. wọ́n máa ń bá ẹgbẹ́ pé wọ́n máa ń bá ojú mu láwùjọ wọn ò kì í jókòó pẹ̀lú àwọn ènìyàn yẹpẹrẹ ìdí tó fi ní ya ọ̀lẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀lẹ́ ló máa rí tí wọ́n máa sọ pé ẹ fún wa ní five naira ẹ̀jẹ̀ fún wa ní ten naira màmá rere màmá kẹ̀ ìwà ọ̀lẹ́ ni ẹ má jẹ́ ká máa ya ọ̀lẹ́. tílẹ̀ bá ti mọ́ ẹ jẹ́ ká mú iṣẹ́ òòjọ́ wa lọ́kùnkúndùn ìwọ ń sọ pé èmi ò níṣẹ́ lọ́wọ́ ò lọ́lẹ̀ bó bá jẹ́ pure water ló gbé iṣẹ́ ni tó ń tà á ó sì máa rí tóró kọ́bọ̀ nídìí ẹ̀ ó ṣeé ṣe nídìí pure water ń kó o wá bá ajé tiẹ̀ pàdé kó o bá òde tiẹ̀ pàdé ṣùgbọ́n tó o bá jókòó nù lé òde rẹ ò ní wá bá ọ nínú ilé níbi tó o bá jókòó sí. ẹ dákun gbogbo atótónu tí mo mú sẹ́nu lóòrè ní òun náà ni pé ẹ mọ̀ jẹ́ ká ya ọ̀lẹ ẹ mọ̀ jẹ́ ká jẹ́ ọ̀lẹ ká mú iṣẹ́ apá wa lọ́kùnkúndùn káwa pàápàá ká lè jókòó níbi gíga ká lè rí ọwọ́ báyìí mú lọ sẹ́nu ká má jẹun lórí àkìtàn ètò ìjíròrò òwúrọ̀ ṣì ń tẹ̀síwájú mo ti sọ fún wa ẹ̀jẹ̀ ń dé òkè lọ́hùn kéré fi ràjò díẹ̀ kí wọ́n fi jó kí n fi gbé àlejò mi gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó nígbà tá a bá fi padà dé èmi àti àlejò mi lẹ́jọ́ rí ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín fún àǹfààní ẹni tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan mo lórúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayálò àṣẹ ńlá fún mi aláṣà kẹtìyín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ ìyá wa tí mo rẹ̀ fi jó gbé gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó ọ̀tún wá wà ń kalẹ̀ báyìí wọ́n ti wà níbí ìyá wa ẹ káàbọ̀ sórí ìtàn. mo dúpẹ́ púpọ̀. ẹ rọra mà. mo dúpẹ́ púpọ̀. ṣé dáadáa lẹ dé. àlàáfíà ni ṣe. olúwa ṣeun. ẹ ọ ẹ ti rí ojú àlejò mi lórí ètò lóore ní ìfojú wọn ó gúnrégé ó wuyì ẹ sì ti rí i pé ọmọ Yorùbá àtàtà náà ni àwọn eléyìí kí ẹ̀yin wá ṣe kinní kan fún èmi ẹ̀ ṣàrà bẹ́ẹ̀ mi wá nǹkan fìdílé ká tún jọ ṣe tèmi kó dùn kó lárinrin ìyàwó ẹ tún jẹ́ ń kí yín pé ẹ kó àbọ̀ lẹ́ẹ̀kan sí yes ma ẹ ti rí ojú àlejò mi báyìí ẹ bá mi dárúkọ yín fáwọn aráàlú. ògo ni fọlọ́wà lókè ọ̀run. olúwa ṣeun. orúkọ mi ni olúwafúnmikẹ́ aya adélékè. Hmm. ìyáàfin olúwafúnmikẹ́ aya adélékè àwọn náà ni àlejò wa tájọ máa máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ lórí ètò ìjíròrò òwúrọ̀ lóòrè ní lórí Kaftan television yorùbá àtìyín ìyàwó ẹ bá mi ṣe àfihàn gbogbo iṣẹ́ tẹ̀ máa ń ṣe pátápátá fún àwọn aráàlú. tó olúwa ṣeun iṣẹ́ ọwọ́ ni mo kọ́ tí àwa ènìyàn mọ̀ sí amúnidára amúnidára tí àwọn olóyìnbó ń pè ní fashion designer mm-hmm. iṣẹ́ aránṣọ ni mo ń ṣe. Mm -hmm lẹ́yìn iṣẹ́ yẹn hmm. sí àwọn iṣẹ́ bíi iṣẹ́ ketra hmm. tó bá tún yọjú àtúmọ̀ nípa ẹ̀ hmm. gẹ́gẹ́ bí ẹ̀bùn tí Ọlọ́run fún mi bí a fẹ́ ṣe a fẹ́ ṣègbéyàwó fọ́mọ àwọn ọ̀rẹ́ mi máa ń kọ́ ní tipátipá wípé dandandan kí wọ́n bá wọn gba àlejò bóyá fẹ́ fi ọmọ fọ́kọ àbọ̀ fẹ́ gbé ọmọ eh, níyàwó wọ́n máa ń pè mí so máa ń lọ síbẹ̀ láti bá wọn gba àlejò ẹbí ọkọ tàbí ẹbí ìyàwó tá a mọ̀ sí iṣẹ́ alága ìdúró alága ìjókòó mi ò kọ́ o hmm. ṣùgbọ́n ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run ni hmm. so mo tún máa ń ṣe yẹn náà ní ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ni mẹ́ta ti ìyá wa <laughs> ọlọ́run ni kì í ṣe mi <laughs> ẹ ti di four woman o. ẹ̀bùn mi látọ̀dọ̀ <laughs> ọlọ́run kì í ṣe mímọ̀ ṣe mi torí mi ò kọ́ ọlọ́run kan fún mi lẹ́bùn yẹn bọ́tí ṣe aránṣọ yẹn gangan ni mo kọ́ kùtùkùtù òwúrọ̀ mi. tẹ̀tẹ̀ wàá yàn láàyò títí dé ní. bẹ́ẹ̀ ni mà. ẹ jẹ́ ń ṣe ẹ jẹ́ ń béèrè báyìí pé iṣẹ́ aránṣọ tí àwọn Yorùbá ń pè ní àmúnidára tẹ̀ ti wà nídìí ẹ̀ ó ti tọ́dún mélòó. Ah, a ti máa lọ bí thirty five years eh? bẹ́ẹ̀ ni ma Jésù Kristi bẹ́ẹ̀ ni ma thirty five years bẹ́ẹ̀ ni. Eh, márùndínlógójì bẹ́ẹ̀ ni ma nídìí iṣẹ́ fashion designer bẹ́ẹ̀ ni. Hmm. eléyìí tó túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ lẹ́nu nípa iṣẹ́ fashion designer lẹ́ni ẹ ti ní ìrírí dáadáa tó pọ̀ nídìí ẹ̀. bẹ́ẹ̀ ni hmm. àwọn ẹgbẹ́ amúnilára gan tún fi mí jẹ oyè yẹyẹ oge. Hmm Hmm. torí tí máa gbé aṣọ kalẹ̀ kó ṣe bóyá pé mo rí style e àbí mo kọ́pì èèyàn kankan hmm. ẹ̀bùn yẹn máa wá gbàyìn mo lè máa sùn kí nǹkan yẹn jí mi pẹ́pẹ́ kí n mú báírò àti ìwẹ̀ máa hmm. bẹ̀rẹ̀ sí ní draw ẹ̀ tílẹ̀ bá mọ́ mo lè mú aṣọ bí aṣọ ọ̀pá mẹ́rin kí n gbé sórí tébù kí n gé so ní díẹ̀ àwọn tájọ tó jẹ́ tájọ ń ṣiṣẹ́ amúnidára máa ń wò nípa ah, àwọn ò tí ì rí style lára èèyàn kankan bó ni mo ti rí mi náà kàn ge náà ni o hmm. nípa bẹ́ẹ̀ wọ́n fi mí jẹ oyè yèyé oge nínú ẹgbẹ́ aránṣọ ti ìpínlẹ̀ Ògùn hmm. yèyé oge mo tún jọ ìyẹn káàkiri ìjọ àjùwọ̀n tailoring hmm. association fi mí jẹ oyè bẹ́ẹ̀ náà. Eh, ìyá wa eh, eh, ẹ ní di ẹni àná nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ sì túbọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ nínú ọlá nínú àlàáfíà àmín àtẹ̀yìn náà nídìí iṣẹ́ yẹn lágbára ọlọ́run ẹ jẹ́ ń ṣe báyìí kí lẹ ṣe bára yín nídìí iṣẹ́ aránṣọ. Hmm. ìtàn kékeré ni ṣùgbọ́n ó gùn. Hmm. ẹ̀ṣẹ̀ àwọ̀ àsìkò wà. Hmm. <laughs> ó ṣẹlẹ̀ wípé ẹ̀gbọ́n ìyá mi ni wọ́n wá sí ìlú Ìbàdàn torí Ìbàdàn ni màmá mi àti bàbá mi tẹ̀dó sí hmm. so wọ́n ṣe rí mi ah, wọ́n sọ fún màmá mi pé kí màmá mi yọ̀ǹda mi káwọn máa mú mi bọ̀ lẹ́kọ̀ọ́ hmm. ní 1979 kàbíyèsí ah màmá mi ó torí mo jọ ọmọ kan tó yẹ pé hmm. mo máa ń ran ìyá mi lọ́wọ́ nípa ìdí òwò wọn tó ń taṣọ nígbàgì nìbàdàn náà ti ń taṣọ ó ní wọn lára púpọ̀ gan but gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀gbọ́n sí wọn àbí ẹ̀wọ̀n náà bí tẹ̀lé ẹ̀gbọ́n Hmm. kọ́tẹ́gbọ́n wọn bá ti sọ ṣẹ́kun láyé ìgbà yẹn dẹ̀ rèé ìbọ̀wọ̀ wà hmm. ẹ̀ tó bá ti pè ní aṣíwájú hmm. gbogbo tó bá ti sọ àṣẹ máa ń gorí ẹ̀ màmá mi ṣe gba ẹ̀gbọ́n wọn láyè kan máa mú ìbọn nílùú èkó nìyẹn àti mo dé ìlú èkó wọ́n pè mí ní àròjọ́ kejì pé olúwa fún mi kẹ́ ṣé kí àwọn lọ fẹ́ sí iléèwé tí àwọn ọmọ wọn ń lọ ó ní ó dára bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ní mo rí nǹkan kan nínú ilé wọn lọ́jọ́ náà ìyàwó ẹ̀gbọ́n màmá mi yẹn télọ̀ ni hmm. inú sìtìrì wọn kò máa ṣe síbẹ̀ lóríṣiríṣi bí ìyàwó ẹ̀gbọ́n màmá mi yẹn ṣe ń gé aṣọ ó ti wá wù mí hmm. mo dúró tí wọ́n gé aṣọ wọn ṣe gbẹ pàtó ah, máa fi di àárọ̀ ọjọ́ tán náà fẹ́ mú mi lọ sí pé kan lọ rẹ́gísítà mi sí iléèwé torí yàbá ni wọ́n pè sukùl yẹn ní yàbá model nítòsí ojú ẹlẹ́gba pàtó táìsì kò láti mú mi lọ màṣíì tí mo ń ṣe yẹn hmm. kò kúrò lójú mi wọ́n mú hmm. mi lọ so headmaster yẹn béèrè question lóríṣiríṣi béèrè lóríṣiríṣi lọ́wọ́ mi bẹ́ẹ̀ primary kí ni mo wà tẹ́lẹ̀ kí ni primary four ni mo wà ọ̀dà wọn pe tíṣà kan kó ṣe ìdánwò ráńpẹ́ fún mi mo yege nínú ìdánwò yẹn hmm. sọjọ́ yẹn jẹ́jọ́ Thursday gbà tó di monday tán ni kí wọ́n á padà pé kọ́mú mi wá láti lọ sí iléèwé hmm. ah, mo ní dáàdi mi ò lọ mo ní máa kọ́ṣẹ́ télọ̀. kábíyèsí ah. ọlọ́run. wọ́n ní àwọn ti sọ fún màmá mi pé gbogbo tí máa fẹ́ hmm. ni àwọn máa ṣe fún mi gbọ́dọ̀ ẹ̀wọ̀n àwọn kí n kàwé torí gbogbo àwọn wọn wà ní iléèwé hmm. mo ní mo sì máa lọ àtòjì monday yẹn kí n bọ́ síta kí n wẹ̀ mi ì dá wọn lò mo ti mú tepú mo ti sọ sí ọrùn <laughs> ìyàwó ẹ̀gbọ́n màmá mi yányá sísí mi náà máa ń pè mí hmm. sísí mi dáhùn àwọn yòókù ẹ̀ ti ń lọ mo ló dáa mo gbà láti bá wọn lọ ṣùgbọ́n gbogbo mo ṣe ń kàwé yẹn kò kò dàbí pé kí n ṣáà máa kọ́ṣẹ́ télọ̀ yẹn hmm. agídí mo fi kàwé mẹ́fà jáde hmm. agídí àti mo jáde ìwé mẹ́fà mi ni mi ò lọ mọ́ iṣẹ́ yẹn gan-an ó ti wá ń dàbí pé bóyá àmútọ̀run wà ni hmm. so mo ti ṣiṣẹ́ yẹn dáadáa kan tó ní kí n gélé mo ti gé ah. hmm. so ìtàn ráńpẹ́ tí mo lè sọ ní bí mo ṣe wọ ìṣe télọ̀ nìyẹn ìṣe télọ̀ nìyẹn nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe télọ̀ ṣé ìyá yẹn náà ni wọ́n wá kọ́ yín tẹ́ ẹ fi wá di òmìnira bẹ́ẹ̀ ni àwọn náà kọ́ mi mo kọ́ṣẹ́ yẹn fún ọdún mẹ́rin mo fi hmm. kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ wọn gba tí màmá mi wá ó kọ́kọ́ dùn wọn pé iṣẹ́ bọ̀tìgbà tó yá tán torí pé kí oníkàlùkù tó jí nínú ilé mo ti hmm. tún ibi tí ìyàwó ẹ̀gbọ́n mami tí mo ti tún gbogbo bẹ̀ ṣe mo ti gbàṣọ mi tán mo ti ń ge ah! hmm. màmá mi wá fi mí sílẹ̀ kó dàbíi pé iṣẹ́ ìwù mi ni o pé kàn fi mí sílẹ̀ sí díẹ̀ so màmá yẹn ni wọ́n kọ́ mi níṣẹ́ tí mo fi ṣe freedom. Hmm ọjọ́ tí máa gba òmìnira yẹn gan ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún gbogbo àwọn tó wà ní àgbègbè ibẹ̀ àti irinṣẹ́ tán rà fún mi torí bàbá mi ra irinṣẹ́ wá láti ìlú Ìbàdàn machine singer oníná hmm. ọkọ ẹ̀gbọ́n màmá mi yẹn náà àwọn náà tó ra the same machine wá jẹ́rú kan náà ní ọjọ́ kan náà hmm. wọ́n wá wò pé ah kí ọmọ ẹyọ kan máa ṣe ìgbòmìnira hmm. kó jẹ́ machine méjì tí kò dẹ̀ kí n ṣe olórí dúdú ayé àtijọ́ olórí funfun. Hmm. ni wọ́n ra machine yẹn ní Mushin ní singa ní Mushin nígbà yẹn so ni mo fi ṣe ìgbòmìnira bẹ́ẹ̀ ni yọ̀ǹda. Hmm. ẹ jẹ́ ń ṣe báyìí ìyá wa ní àti bíi ọdún eh, márùndínlógójì tí ẹ ti wá wà nídìí iṣẹ́ télọ̀ yìí kí ni eh, eh, ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ìbéèrè tó máa gùn ni ẹ já àṣẹ báyìí àsìkò mi ti ń sáré àsìkò mi ti ń sáré a fẹ́ lọ dé òkè lọ́hùn kí n jẹ́ kẹ́ ẹ sinmi díẹ̀ kí n jẹ́ kẹ́ ẹ sinmi díẹ̀ orin wo lẹ fẹ́ ká lọ wò nílé ká fi fèsì rájọ́ ah, orin tó bá ti wù yín látọkàn yín pé ká rè wò nílé mm-hmm. kẹ́yìn kẹ́ ẹ fi sinmi díẹ̀ ká fi fèsì rájọ́ nílé. mo nífẹ̀ẹ́ sí orin Yínká Ayéfẹ́lẹ́. Yínká Ayéfẹ́lẹ́ èyí tó bá ti wù wá ẹ o ẹ̀yin tèmi nù lẹ́yìn ìyá wa ni kárẹ̀ wo bọ̀dá mi Yínká Ayéfẹ́lẹ́ káfífẹ́ sẹ̀ra jónlé káwọn náà kàn lè sinmi díẹ̀ látìgbà tí wọ́n ti dé ni mo ti ń lọ́ wọn fún mi tí ẹ̀ jẹun sinmi ẹ o ẹ kú kalẹ̀ ńlẹ̀ àṣẹ ń padà bọ̀ ẹ má ti lọ síbi kankan. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television Yorùbá tìyín bẹ́ẹ̀ dẹ̀rẹ́ èmi àti ìyá wa ìyáàfin Adeleke àwọn ọgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ amúnidára tí àwọn olóyìnbó ń pè ní fashion designer àwọn náà lájọ wà lórí ètò lóòrè ní wọ́n sì wà ń kalẹ̀ wọ́n wà dìgbì ìyá wa ikú kalẹ̀ lórí ètò ẹ̀rọ rama ẹ̀rọ à ń gbọ́ ibi tí ìrìn àjò iṣẹ́ tailor iṣẹ́ fashion designer tó ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyá wa tí wọ́n sì ti wá di igi àràbà nídìí iṣẹ́ tà ń sọ yìí eh, ìyá wa ẹ̀ ń ṣàlàyé lọ fún wa bẹ́ẹ̀ ṣe bára yín nídìí iṣẹ́ télọ̀ bó ṣe dàbí iṣẹ́ àmútọ̀runwá láti ọ̀dọ̀ tìyín mo ń béèrè lọ́lẹ́ nǹkan nígbà tá a fẹ́ lọ́lẹ́ agbára wípé láti bí ọdún márùndínlógójì tẹ̀tí wá ń ṣe iṣẹ́ télọ̀ yìí kí ni àwọn nǹkan tẹ̀yìn ti bá pàdé bóyá tó ti dàbí rírí fún yín nídìí iṣẹ́ yìí. tó hmm. o dúpẹ́ púpọ̀ lótú Yes ma. Ìrírí pọ̀ mm. jàǹtìrẹrẹ. Ìrírí tí mo tún lè kọ́kọ́ sọ ni pé mm. ìgbà tó di pé kéèyàn máa gba àwọn ọmọ mm. àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ láti wá kọ́ṣẹ́. Ìrírí náà ni wípé àwọn ọmọ míì iṣẹ́ yìí máa wù wọ́n láti kọ́ ṣùgbọ́n ìgbà bá débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹgbẹ́ ọ̀rẹ́ náà máa máa kó hmm. wọn ní fojú sí iṣẹ́ wọn tó jẹ́ wípé ó dẹ̀ máa ń dùn àwọ̀ ọ̀gá hmm. mi lè sọ́tọ̀ ọ̀gá mi o torí wọ́n máa hmm. mọ ọmọọṣẹ́ wá sọ́dọ̀ mi máa sọ fún àwọn òbí wọn wípé láàárín oṣù mẹ́fà tí ọmọ yìí ò bá ti mọ nǹkan tó ń ṣe kó lọ kọ́ iṣẹ́ mi ṣùgbọ́n pàtí ọmọ bá kúrò nílé tí ò tètè délé dé ibi iṣẹ́ tó tún wá dé ibi iṣẹ́ tó jẹ́ pé erépá ló tún ń ṣe ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ tó ló máa ń dàbí pé kó jẹ́ pé bí mo ṣe mú iṣẹ́ yẹn ni káwọn náà ṣe mú ọ̀pọ̀lọpọ̀ inú wọn dúró wọn á kọ̀ lákọ̀yanjú àṣẹ freedom fún wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n lè má wà mọ́. àkàtì àni máa bá hmm, hmm. káàkiri ó jẹ́ nǹkan tó jẹ́ àwọn òrí tó ní agbára torí láti kọ́ ọmọ níṣẹ́ iṣẹ́ gidi ni hmm. iṣẹ́ nílá ni kí wọn máa kọ́ ọmọ níṣẹ́ kó fojú sí inú hmm. ọ̀gá gan máa máa dùn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n eléyìí tó bá fojú sí kò lè jẹ́ ìwúrí fún ọ̀gá hmm. so ó jẹ́ ìrí tó ní agbára tí mo lè tún sọ nípa iṣẹ́ aránṣọ yẹn bọ̀tọ̀ ọlọ́run fi rọ̀ mí lọ́rùn mi ì níṣòro nípa ẹ̀ rárá. ẹ tí báwọn ṣe iṣẹ́ tó jẹ́ pé wọ́n á sọ pé àbí aṣọ ti bàjẹ́ ni àbí ah. nǹkan kan. kò ṣẹlẹ̀ sí mi rí hmm. kò ṣẹlẹ̀ rí. ẹ jẹ́ ń béèrè báyìí iṣẹ́ àwọn onídàára tí ẹ yàn láàyò yìí kátẹ̀ wá sọ wípé àwọn ọmọ kan wọn mọṣẹ́ o àbí wọ́n mọṣẹ́ o bíi ọdún mélòó lèèyàn lè fi kọ́ iṣẹ́ yìí. ẹ ṣe lóòtú Yes ma. bẹ́ẹ̀ mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé mm. tí ọmọ bá wà ní ẹnu ẹ̀kọ́ṣẹ́ láàárín oṣù mẹ́fà gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe mm. ó pẹ́ jù ní ọ̀dọ̀ tèmi o tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ó pẹ́ jù ọdún kan hmm. ọmọ yẹn gbọ́dọ̀ mọ iṣẹ́ gbọ́dọ̀ mọ iṣẹ́ torí mi ò sí nínú ọ̀gá tó yẹ pé tó bá tó àkókò tá fẹ́ gé aṣọ ká wá rán ọmọ níṣẹ́ rárá hmm. tí máa gé aṣọ màá tún fi wọn pé gbàyè ìgbà máa ń lo brown paper brown paper yẹn inú àpò cement láti máa sábà rí jù hmm. so brown paper yẹn àwọn náà gbọ́dọ̀ practice ẹ̀ kí n rí hmm. so ó pẹ́ ju àríwá ẹ̀ ọdún kan ó gbọ́dọ̀ mọ̀ gé ó gbọ́dọ̀ mọ̀ rán hmm. so ó pẹ́ ju ọdún kan lọ́dọ̀ tèmi o ó pẹ́ ju ọdún kan bẹ́ẹ̀ ni iṣẹ́ ríran yìí tẹ̀yìn ṣe ṣé ẹ̀yin wò pé bóyá lẹ́yìn wá ọ̀la a rí ọmọ kan tẹ́yìí tó jẹ́ ọmọ bíbí inú yín tí ẹ lè fi ṣẹ́ ilé lọ́wọ́. dáadáa gbogbo àwọn ọmọ tí mo bí pátá ló mọ̀ nípa iṣẹ́ tó ń ran aṣọ tó dẹ̀ ń gé aṣọ wọ́n dẹ̀ kàwé wọ́n hmm. aṣọ rán dáadáa tó pé ọkàn mi balẹ̀ lé lórí hmm. gbogbo àwọn ọmọ mi ló mọ̀ nípa. eléyìí tó túmọ̀ sí wípé nídìí iṣẹ́ yẹn ẹ lè fi lé ọmọ lọ́wọ́ pé èmi tiẹ̀ ti fẹ́ lọ sinmi o ìwọ náà wàá gbé láti ibi tí mo gbé dé nítorí ọ̀pọ̀lọpọ̀ òbí ló wà tó yẹ pé tí wọ́n bá ń ṣiṣẹ́ kan wá ní iṣẹ́ ilé yìí kò ṣeé fi lọ́mọ lọ́wọ́ ah, òun ló jẹ́ kí n béèrè irú ìbéèrè yìí. gbogbo àwọn ọmọ mi ló mọ̀ nípa ẹ̀. Hmm. ẹ jẹ́ n kúrò nídìí iṣẹ́ aránṣọ díẹ̀ mo sì ń padà bọ̀ ń bẹ̀ nígbà tẹ́ dé ẹni ẹ tún máa ń ṣe iṣẹ́ ẹ̀ ká ṣe alága àjókòó alága àdúró mm-hmm. mm-hmm. eléyìí tẹ̀sẹ̀ sọ pé ẹ̀bùn ni lọ́dọ̀ tiyín ṣùgbọ́n nídìí iṣẹ́ pé ká ṣe alága àjókòó alága àdúró yìí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni mm-hmm. àwọn nǹkan tẹ́ ẹ ti rí tó dàbí ìwúrí fún yín. ẹ ṣe olóòtú èmi ò fi ń gba iṣẹ́ ṣe hmm. lára àwọn ọ̀rẹ́ ló máa sọ pé dandan dandan pohùn àwọn. tó jẹ́ yín máa bá wọn ṣe. bẹ́ẹ̀ ni ẹ̀bùn yẹn kò ṣe pé bí wá pé ẹnìkan wá fẹ́ ṣe alágàdùn wọ́n má gbà mí pé kí n wá ṣe níbẹ̀ mo máa ń ṣe nǹkan kan fò mí dá nípa iṣẹ́ ẹrun ṣíṣe náà ọlọ́run tún fún mi ní ẹ̀bùn ẹ̀ hmm. tẹ́kẹ̀ mo túmọ̀ nípa hairdresser dáadáa dáadáa bẹ́ẹ̀ ni tí mo tiẹ̀ ṣùgbọ́n ẹ̀ fi ṣiṣẹ́ ṣe náà àbí ẹ̀ ń fi yẹn ṣiṣẹ́ ṣe. ó fi ṣiṣẹ́ ṣe débi pé àbígbẹ̀yìn mi gan-an ó tún ó tún fi ń ṣiṣẹ́ ṣe tó gba ṣọ́ọ̀pù fún un hmm. nínú ẹgbẹ́ àwọn tó ń ṣerun lóge yìí náà ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó wọ́n mọ̀ mí dáadáa hmm. ẹ̀bùn ni mi ò kọ́. Hmm. ẹ̀bùn ni ṣùgbọ́n ẹ ní ṣọ́ọ̀bù tí ẹ ti ń ṣe bóyá à ń dirun à ń ta nǹkan irun. bẹ́ẹ̀ ni mo ṣe mo ṣí ṣọ́ọ̀bù yẹn wọ́n dẹ̀ tún fi mí joyè gan nínú ẹgbẹ́ àwọn tó ń ṣerun nípínlẹ̀ Ògùn kábíyèsí Elédùmarè bẹ́ẹ̀ni ní ká pè. ẹ̀bùn yẹn ọlọ́kan fún mi lẹ́bùn yẹn ọkọ̀ mi fò hmm. torí ó ṣeéṣe nínú àwọn ẹgbẹ́ atóríṣe kọ́ máa hmm, wò mí pé ó máa hmm. lè dà wọn leléyìí kò sí ẹ̀mẹ́nu bà iṣẹ́ yìí rárá mi ò dẹ̀ ní fẹ́ ṣẹ̀ wọ́n torí ní gbogbo agbègbè àgbàdo crossing wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ dáadáa lẹ́kìn mo tún name iṣẹ́ yẹn ní orúkọ hand of God àti pé ẹ̀bùn yẹn látọ̀dọ̀ Ọlọ́run so mm. hand of God gbogbo wọn máa ń pè mí hand of God hand of God tí mo ṣí ṣọ́ọ̀pù fún. Hmm. ni àwọn ẹ̀yin ẹgbẹ́ oníyá hmm. dírẹ́sà bẹ́ẹ̀ <laughs> wọ́n ní ìyá ẹgbẹ́ ẹ̀yin kan wà ní lórí ìjókòó wa ń bì báyìí wọ́n ní kẹ́ ẹ mọ́ bínú o oh, wípé ọkàn àwọn fò ó ni láti dárúkọ pé iṣẹ́ ara iṣẹ́ wọn tí wọ́n mú lọ́kùnkúndùn ni iṣẹ́ irun ẹ ṣe kó ti sọ́nà ẹni iṣẹ́ amúnidára <laughs> bẹ́ẹ̀ni inú iṣẹ́ amúnidára náà ni irun ṣíṣe wà bẹ́ẹ̀ni hmm. ìyá wa ẹ jẹ́ ń ṣe báyìí yes ma ẹ mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n kọ́ ẹ̀kọ́ lára yín nídìí iṣẹ́ amúnidára nídìí iṣẹ́ irun ṣíṣe ẹ bá wa sọ díẹ̀ lára àwọn àdojúkọ tẹ́ ti bá pàdé. Hmm. nídìí iṣẹ́ irun ṣíṣe. Hmm mi ní àdojúkọ búburú níbẹ̀ bí kò ṣe pé gbogbo àwọn tí a jọ ń ṣe ìpàdé hmm. wọ́n nífẹ̀ẹ́ mi débi wípé wọ́n fẹ́ fi mí joyè kan ní inú ẹgbẹ́ irun ṣíṣe oyè adarí gbogbo obìnrin ní hmm. àsùjẹ́ crossing gbogbo ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìdìde pé mi dandan làwọn fẹ́ hmm. wọ́n á ní kó jọ mo ní màá fẹ̀yàn kan kalẹ̀ kó represent mi. Hmm kó mm. jẹ́ òun ló máa jẹ́ adarí but máa máa sowọ́ pọ̀ bá mm. ṣiṣẹ́ gbótó rẹ àti jẹ́ olórí ẹgbẹ́ ó gbọ́dọ̀ jẹni tó ní ààyè mm. bàtí máa táwọn ẹgbẹ́ télọ̀ bá ní kí n wá fún ìpàdé tó ṣe pàtàkì ẹ̀yin ẹ̀dùn jẹ́ pé ọjọ́ yẹn náà ni ẹ tún nílò mi tí ì máa ṣe déédéé mo máa díjà sílẹ̀ ní ìdí nǹkan tí mo sọ ẹgbẹ́ fẹ́ dá sí méjì tẹ́gbẹ́ ṣe mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé kán jọ ọlọ́run dẹ̀ gbàkóso gbogbo àárín yẹn hmm. so mi ní àdójúkọ búburú kankan nídìí àwọn iṣẹ́ yẹn. nídìí àwọn iṣẹ́ yẹn eh, ó dáa eh, nítorí ó wà lọ́wọ́ eh, ìwà èèyàn náà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ yìí èmi rẹ̀ yọkàn yìí mú àwọn àdójúkọ pọ̀ ṣùgbọ́n èyí tó dàbí bóyá n tí ò da kò ṣẹlẹ̀ ní apá ọ̀dọ̀ tìyá wa ó lè jẹ́ àdójúkọ kò sáyè ó lè jẹ́ àdójúkọ èmi ni wọ́n fẹ́ rí ń bí èmi ni wọ́n fẹ́ rí ń bí ṣé màá wá gẹ́ra mi sí mẹ́fà ni àdójúkọ náà ni gbogbo ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe ti apá ibi tí kò dáa mm. ìyá wa mo tún fẹ́ kẹ́ ẹ̀ sinmi díẹ̀ mm, nítorí àwọn ìyá jẹsẹ̀ hmm, àwọn ọmọ wòmí báyìí pé ó máa ń lè dá wa lélẹ̀ àwọn tẹ́lẹ̀ wọn máa wò báyìí pé ó máa ń lè dá wa lélẹ̀ ọ̀la sì jẹ́ kí ó máa ń lè dá wa ó mọ̀ ọjọ́ ní àtàtà àárọ̀ kó mọ̀ sinmi orin wo lẹ tó fẹ́ ká lọ wò nílé ká fi fi ẹsẹ̀ rájò. mo nífẹ̀ẹ́ sí mega nine nine. mega nine nine ṣé èyí tó bá ti wù wá nínú àwọn wọn ó dáa ìyá wa ní ká tún lọ wo mega nine nine ká fi fi ẹsẹ̀ rájò ńlé tá a bá tún fi padà dé a máa tẹ̀síwájú nínú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ẹ má gbàgbé woman leader ọ̀kan pàtàkì náà ni wọ́n jẹ́ wọ́n sì máa tútù àwa obìnrin náà sọ́nà lórí ètò lẹ́ni ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan á padà bọ̀. káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín lórí àti àlejò mi ìyá wa ìyá wa àwọn oníṣòwò pàtàkì ẹ̀ẹ̀kan gbòógì lára wọn tó a wà nílẹ̀ yìí àwọn náà lájọ wà lórí ètò lóòrè ní wọ́n sì wá ń kalẹ̀ wọ́n wà níbí ìyá wa ẹ̀kú kalẹ̀ lórí ètò lẹ́nìí ẹ̀rọ ẹ̀jẹ̀ ní tiẹ̀ kémi kọ́kọ́ máa fi lè dúpẹ́ lọ́wọ́ yín pé mo ti ẹ̀ fi ìwé pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi pé ọmọ kékeré ni mí ẹ mo dúpẹ́ mà àgbà yín adì aláṣẹ ọlọ́run ọba ọba mi ọba òkè mo ń sọ̀rọ̀ lọ kó tó di pé a lọ sí ilé agbára wípé kẹ́yìnkẹ́ tó sinmi díẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí lẹ́ẹ̀kan ẹ sọ pé ẹ tún máa ń ṣe iṣẹ́ kẹ́tìrà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wá kí lè tún ṣe bára yín nídìí iṣẹ́ à ń ṣe olópò. ẹ ṣe púpọ̀ yes ma a dúpẹ́ lóòtú ní iṣẹ́ iná dídá mm. ó ṣẹlẹ̀ pé ọ̀rẹ́ mi kan ni bàbá ọkọ ẹ̀ kú hmm. ní ìlú owóde ìkọjọ owóde lọ adẹ̀tí máa ń dápara síra ọlọ́wọ́ ṣíbí kankan tí má délé wọn mú lọ akànlọ ṣàbẹ̀wò hmm. nítorí tèmi ó máa ń dandan pé mi máa dáná tí àwọn ẹbí wọn máa jẹ hmm mi mọ̀ pé ó tiẹ̀ fi ń bẹ̀ bẹ̀ mi mo ṣe pé <laughs> àárín yẹn <laughs> bẹ́ẹ̀ ni hmm. bó ṣe ní ìyá tó sìn ìyá tó sìn mí nìyẹn ó ní bàbá ọkọ tó kú yìí ó lẹ́yìn lè máa kéta fún un ah, ní kéta bíi báwo ah, ó lẹ́yìn ní kéta tá a máa gbà ní kéta lọ́dà gbà hmm. di pé àsìkò súnmọ́ bó ṣe pé ọkọ ẹ̀ nìyẹn tó sọ fọ́kọ ẹ̀ pé ìyá tó sìn ni ó máa bá wọn dáná o mo ní iná ṣé iná èèyàn méjì àbí mẹ́ta. àmì <laughs> èèyàn mẹ́wàá. ló bá ní iná gbogbo ìlú. bẹ́ẹ̀ ni èmi kan sọ mí kọ́ pé hmm. ṣe gbàgbé gbàgbé ọlọ́run kọ́lọ́run tọ́ mi sọ́nà ó dára ọ ní màálù mélòó lẹ máa lò ọlọ́run máa lo mẹ́ta àṣà ìṣirò nǹkan tí wọ́n máa lò ọlọ́run dẹ̀ ṣe àtìlẹ́yìn tó ní agbára fún mi hmm. pé ọlọ́run ah, nǹkan tọ́lọ́run máa ń ṣe nígbà máa ń yà mí lẹ́nu pé wẹ́ hmm. <laughs> kò jọ mí lójú ẹni tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí gbogbo tó bá ń ṣe a máa ṣe déédéé ni àgbéra lọ sílùú yẹn mo pe àwọn èèyàn mọ́ra àwọn tó máa dáná àwọn tó máa ṣe mo pe àwọn mo ti ṣe àwọn ọmọbìnrin ọmọkùnrin ní àdúgbò hmm. pé ẹ lè máa wà bí àwọn tó máa bá wọn serve ọlọ́run dẹ̀ ṣe é hmm. bí ìlú yẹn ṣe tóbi tó lẹ́yìn iṣẹ́ yẹn mo tún gba iṣẹ́ mi nílùú yẹn gbàtí mo á dé máa pẹ́ tó ọlọ́run mo dúpẹ́ o hmm. tó jẹ́ kí n ṣàṣeyọrí nídìí iṣẹ́ yìí mo dẹ̀ tún jèrè hmm. mo jèrè láti bẹ̀ lára àwọn tí wọ́n wá síbi ìnáwó yẹn bẹ̀rẹ̀ sí ní sọ fún ọ̀rẹ́ mi wúmà tó wá bá yín ṣe iṣẹ́ olóòpó yẹn òun hmm. ní kẹ́ bá wa pé o ah, náà ṣe bẹ̀rẹ̀ kẹrẹkẹrẹ nìyẹn gbà yá bẹ̀rẹ̀ sí ní jẹun tó ń ṣe snacks egg roll fish roll pop-off donut gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni mo máa ń ṣe. Hmm. ó di pé tí àwọn ọmọ wa tó máa fẹ́ ṣe birthday ọlọ́run tó ràn mí lọ́wọ́ mo tún ní show glass popcorn hmm. mo máa gbé lọ síbi táwọn kékeré bá ti ń ṣe birthday máa ṣe popcorn fún wọn ni wọ́n máa dùn ṣeṣeṣe so bí òun náà ló ṣàṣe àárín yẹn bẹ́ẹ̀ ni mi ò kọ́ láti ibi kankan ọ̀tọ̀ ọlọ́run kan fún mi ní ẹ̀bùn yẹn tí Mrs. Elébùté tó bá ń gbọ́ níbi tí wọ́n wà tó bá ń wò mí lásìkò yìí wọ́n hmm. á máa jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí hmm. mi kò sí irọ́ níbẹ̀ ẹ̀bùn ni. ìyàwó ẹjẹ ń já èèyàn kan lò nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwa ìyàwó ilé tá wà lé tó jẹ́ pé àfi ká wo fíìmù home fídíò láti hmm. àárọ̀ títí dalẹ́ ẹ máa yá lò nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ṣeéṣe tó jẹ́ pé nígbà tí wọ́n wá sọ fún yín pé ẹ̀yin lẹ máa ṣolópò tẹ́ ẹ bá dàbí àwọn obìnrin tó wà nígboro nísìnyí ẹ ẹ èmi kẹ olópò kẹ ẹ aliketra kẹ mi ṣe rí láyé mi mi lè ṣe o èmi tí mi lè ṣe oúnjẹ ju oúnjẹ téèyàn mẹ́rin máa jẹ lọ wọ́n wá sọ opportunity bàǹtàbàǹtà nù ẹ ò mú yá ẹyọ kan yẹn mú nínú ọ̀rọ̀ tí ìyá wa sọ kékeré ká fi máa ṣíra wa létí gbogbo àwọn nǹkan tó bá ti gbé wá síwájú wa. Si ẹ tiẹ̀ jẹ́ ká gbìyànjú ẹ ká tiẹ̀ tiraka ká tiẹ̀ take risk kékeré wọ́n kúkú fi lọ̀ mí ni ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ wò ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan yẹn ló máa wá sọ wá di ńlá láláìrò tẹ́lẹ̀ ẹ̀yin náà wò nǹkan tí ìyá ti bá wa sọ èmi ti rí i pé ẹ̀kọ́ leléyìí ni mo ṣe wò pé jẹ́ kí n sáré fàámú kí n fi ṣí wa létí gbogbo àwa tá a wà lórí ètò pẹ̀lú mi lóòrè ní ìyá wa ẹ ti àwọn àṣìbá yìí nídìí iṣẹ́ olóòpò ní àtìgbà tẹ̀tí wá ń tí wọ́n ti iṣẹ́ ẹ̀yọ kan ti ń pè kejì iṣẹ́ ìkejì ó tún ń pe ẹlẹ́ẹ̀kẹta wọlé ṣó ní àwọn nǹkan tẹ̀tí wá bá pàdé bóyá tẹ̀ nífẹ̀ẹ́ sí. rárá hmm. kò sí kò sí rárá mẹlọmẹlọ ní gbogbo ẹ ń lọ kò sí pé nígbà ẹ wá bá wa ṣe ìrẹsì àbí ẹ bá wọn ṣe ìrẹsì látẹkọ hmm kẹ́ ẹ tó dé <laughs> owó dé onírin ah, gbogbo àwọn àlejò ti lọ. iṣẹ́ méjì tó bá wá mo tún hmm. máa ń pe ẹlòmíì ní pé jọ lọ mi báwọn ẹni iṣẹ́ màá dẹ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ pé iṣẹ́ olópò iṣẹ́ sùúrù ni o kọ́ tí wọ́n bá ti fún ẹ máa mú un hmm. kọ́ tó bá ti hun ẹni tó gbéṣẹ́ fún ẹ tó bá ti fi lé ẹ lọ́wọ́ òní kò jẹ́ kó jẹ́ tiẹ̀ hmm. kó dẹ̀ mọ́nú gbogbo àwọn tó bá fẹ́ kó lọ sídìí iṣẹ́ yẹn mi ò rí ní àdójúkọ aburú kankan bẹ́ẹ̀ ẹ jẹ́ wá ṣe báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin mo fẹ́ kẹ́ bá mi gba àwọn aráalé bóyá tí wọ́n jẹ́ obìnrin bíi tìyín báyìí ní ìmọ̀ràn pẹ̀lú iṣẹ́ ọwọ́. ẹ ṣe púpọ̀ yes ma. àmọ̀ràn àkọ́kọ́ tí máa gba àwọn obìnrin hmm. ni wípé kán jẹ́ alákìkanjú obìnrin hmm. kán má jẹ́ ọ̀lẹ hmm. kán dẹ̀ má jẹ́ oníròjù torí ẹni tó bá ń rojú kò ń ṣe nǹkan ní àṣeyọrí o kábíyèsí tí nǹkan bá ti ń tètè sun ẹ mm-hmm. eh, eh, mo ti ṣe lè mo ti mm. gbìyànjú tó ẹ wo kíní kéèyàn mm. jẹ́ alákìkanjú kó má jẹ́ oníròjú mm. tó bá ń ṣe nǹkan mìíràn ọlọ́run gan máa tún tì lẹ́yìn láti ní ìmọ̀ sí ó dàbí ẹni tó ń gbàdúrà sí ọlọ́run ni tẹ́ni ò bá ní sùúrù kò lè rí kankan gbà lọ́dọ̀ ọlọ́run torí sọ ọlọ́run bá sọ wípé mo máa ṣe nǹkan ìfún ẹ ní ọ̀la hmm. tó bá ti lọ kánjú ní èyí hmm. ó ṣe é ṣe kí nǹkan yẹn má tó lọ́wọ́. mò ń bọ̀ ọlọ́run ti ẹ̀yà lógún ọdún. Hmm. ọlọ́run ìsìn nǹkan ọlọ́run àtijọ́ nìyẹn o ọlọ́run ìsìn yìí kíákíá ni tó bá ti jẹ́ ènìyàn kan tó fi ọkàn ọkàn ní sí nǹkan téèyàn bá ń ṣe ọlọ́run máa dá lóhùn kéèyàn má jẹ́ ọ̀lẹ kó má jẹ́ oníròjò kó má dẹ̀ má jẹ́ kí nǹkan tètè máa sún òun kéèyàn ní forítì kéèyàn ní mm. forítì mm. ẹ ọ gbogbo àmọ̀ràn tí ìyá wa ti gbà wá lórí ètò lẹ́ni ẹ ó dá mi lójú pé ẹ ti mú un sí ọwọ́ òsì ẹ ní fi jẹun ẹ ní fi jẹun ẹ jẹ́ ká máa mú àwọn àmọ̀ràn yìí ká máa mú lò tó bá kúkú dáa fún wa ẹ ní wá èmi wá ẹ sì ní wá ìyá wa wá fún ara wa náà náà la máa lò fún ìyá wa kó tó di pé a máa dágbére lórí ètò lẹ́ni ẹ jẹ́ kí n fún àwọn aráalé ní àǹfààní kékeré irúfẹ́ oúnjẹ wo tàbí ọbẹ̀ wo lè lè fẹ́nu sí fún wa láàrin ìṣẹ́jú kan kí a máa fi yẹn náà dágbére lórí ètò lẹ́ni. olúwa ṣeun yes ma. ọbẹ̀ tí mo lè sọ fún o tí mo nífẹ̀ẹ́ sí hmm. tí ó dẹ̀ dára jù ni ẹ̀fọ́ rírò. ẹ̀fọ́ rírò. bẹ́ẹ̀ ni hmm. tó yẹ pé kò sí nǹkan téèyàn lè fi jẹ hmm. rice táwọn ọmọ wa gan nífẹ̀ẹ́ sí máa bu ẹ̀fọ́ rírò sórí rice ń lọ ni bó ṣe àmàlà ni. Mm bó ṣe iyán ni torí ọmọ ìlú Iléṣà ni èmi hmm. mo dẹ̀ fẹ́ràn iyán gan. Ìjẹ̀ṣà ni o rè. Ìjẹ̀ṣà ni ọmọ ìpẹ̀tù Ìjẹ̀ṣà ni. Ah, mọ́ mi o. ẹ̀fọ́ rírò náà bákan méjì ni ẹlòmíì máa ń fẹ́ pé kí a tẹ̀ kó má kúnná hmm. nǹkan tó dẹ̀ dára jù náà ni kí a tẹ̀ ẹ̀fọ́ má kúnná jù hmm. tí wọ́n bá ti wá irú sẹ́gbẹ̀ẹ́ kan ẹja yíyan sẹ́gbẹ̀ẹ́ kan Hmm. kó wá pọ̀nmọ́ kó fọ̀ dáadáa kínú ẹ̀ mọ́ ṣáká kó má pàkúta hmm. ẹlòmíì lè gé kéékèèké á hmm. dẹ̀ tún gé ìwọ̀nba díẹ̀ torí àwọn bá lè wa tán lè fọwọ́ dìmú tí gbogbo ẹ̀ ní jẹ́ wẹ́rẹ́wẹ́ kó wá sẹ́gbẹ́ kan ó dẹ̀ wo epo tó bá dáa yàtọ̀ sí àwọn epo kẹ́míkà tó ń tà kiri sìn epo yẹn tó bá gbélé náà tó gba níwọ̀nba tó mú irú woro tó ṣàn tó dà sínú ẹ̀ gbogbo irú yẹn kọ́ ọ á ṣẹ́ díẹ̀ kù àfìdí hmm. àfiṣe sínú epo epo yẹn kó dẹ̀ fi àlùbọ́sà kékeré sí hmm. tó bá ti rí pé ó dín díẹ̀ kó da ata yẹn sí kó jẹ́ kata yẹn náà dín díẹ̀ kó dẹ̀ ẹja sí kẹja yẹn tọrọ sínú ẹ̀ ìmọ̀ máa ń ṣe kíní kan tí máa ti dẹ ẹja àti pọ̀nmọ́ sí mo tún máa ń wà kúrò kó hmm. má bàa rẹ pọ̀ máa ń wá ẹja yẹn síbì kan àti pọ̀nmọ́ yẹn tata yẹn bá ti jiná tí mo tọ́ wò ẹlòmíì máa ń fi àwọn nǹkan amú oúnjẹ dùn tó ń tà kiri sìn mi ò mm. ní dárúkọ nǹkan máa ń fi sí tó bá wọ̀n pẹ̀sẹ̀ mi ò kì í lò mm. irú mm-hmm. àgàgà irú tó wá láti ilẹ̀ Ìjẹ̀ṣà mm. òun gan lásán ìgbóòórùn ẹ̀ látẹ́bá ẹ lè jẹ́ lásán láì fi sí ọbẹ̀ tẹ ṣe báyẹn tẹ dẹ̀fọ́ yẹn sí tẹ yí papọ̀ ẹni jákẹ́fọ́ yẹn pẹ́ jù lórí iná tẹ dà sí ẹ ṣẹ̀ṣẹ̀ wá da pọ̀ mọ́ tẹ ti pọ̀ àkúrò náà ta ẹ dà sí ẹ fi iyọ̀ sí níwọ̀nba kẹrù papọ̀ ó di jíjẹ ọbẹ̀ ti sọ bẹ́ẹ̀ ni bó ṣàmàlà ṣu ni bó ṣe iná ni bó ṣe fùfú ni bó ṣe fùfú ni déédéé <laughs> ni tẹ́lẹ̀ pé orí ráìsì náà ni déédéé ni. Hmm. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun gan ni ẹ ti dá wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dẹ̀ rí gbogbo nǹkan tí àwọn ará pàápàá tí wọ́n mọ̀ nípa yín wọ́n ti mọ̀ díẹ̀ Mm. bí wọ́n tiẹ̀ mọ̀ púpọ̀ gbogbo àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ télọ̀ àwọn ẹgbẹ́ ìyá àjẹsà tí wọ́n ń wọ̀ yẹn pé ah, bí ìyá wa ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ télọ̀ rèé wọ́n ti gbọ́ ọ léèní inú tiwa náà dẹ̀dùn pé àfìwé pè yín wá sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá ẹ sì dá wa lóhùn ilé àtọ̀nà tẹ́fi sílẹ̀ kò ní dàrú láṣẹ ọlọ́run ọba yìí ìyá wa tó bá tó wá ní ọjọ́ kan tí mo bá nílò kẹ́ tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ kan tàbí méjì ṣé tí mo bá fìwé pé yín tẹ́ wàá bá. kò sí ìṣòro rárá hmm. màá jẹ yín. <laughs> ẹ ṣeun ìyá wa wọn fẹ́ fún yín ní àǹfààní yẹn bóyá ó tún kù nǹkan ẹyọ kan tèmi ò tí ì rántí béèrè tẹ́ ẹ sì fẹ́ nà sáfẹ́fẹ́ fún àwọn èèyàn hmm. kí n gbà yín ní àsìkò kínkín bóyá bíi ọgbọ̀n wíníwíní kò sí gbogbo ẹ̀ náà láti mú ẹnu bá bẹ́ẹ̀ ni kókó jù ni pé ká ní Ọlọ́run ká ní Ọlọ́run bẹ́ẹ̀ ni ká dẹ̀ máa sìn déédéé Hmm. ìyá wa ní ká mú ọlọ́run síwájú wa báyìí ká fi ṣe ògbìn ìgbẹ́kẹ̀lé wa pátápátá nítorí kò sí ọlọ́run níbòmíì àfi hmm. ọlọ́run ọba ọba òkè nìkan hmm. ìyá wa ṣé ẹ fẹ́ kí àwọn èèyàn kan lè bá yín pàdé bóyá lórí Facebook o àbí Instagram ẹ̀rọ ayélujára yín ṣá. Adélékè Fúnkẹ́. ní Facebook ní ẹ̀yin tèmi lé ẹ tẹ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ ṣe fẹ́ bá ìyá wa sọ Adélékè Fúnkẹ́ ní orúkọ wọn lórí Facebook ẹ lè lọ tẹ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wọn wọn á rí níbẹ̀ wọn á sì dá yín lóhùn kídùn púpọ̀ ṣókè òun náà ni ọbẹ̀ ògè bí àwọn Yorùbá kan ṣe sọ nìyẹn bí mi náà ti fi lé ìdágbére fún wa orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mo jẹ́ ayọ̀lúwa ṣọlá fún mi aláṣà kẹtì yín gangan tí ò kọ́ mọ́ tó bá jẹ́ ẹ ní ọ̀rọ̀ kan tàbí méjì láti bá mi sọ ẹ tẹ̀lé mi lórí gbogbo àwọn social media handles mi pátápátá at ọ̀nàbàjò ọ̀làwálé ọ̀nàbàjò ọ̀làwálé lórí facebook o lórí instagram at ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jórí Kaftan television yorùbá lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ at Kaftan TV yorùbá ẹ tẹ gbogbo àwọn èròǹgbà yín ṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí tẹ́ bá ní ìpolówó ọjà kan tẹ̀ ń tà tí ẹ fẹ́ kèmí bá yín polówó ẹ̀ kájé kó máa bo igba yín ṣán báyìí ẹ̀yin ṣáà ti kàn sí mi màá dẹ̀ dá yín lóhùn gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ kì í ṣe òun náà ni màá sì tún ṣe mo ti wọ́n ń dágbére pé eré náà láti fi pàdé yíyá wa ẹ̀ náà bá mi jọ̀wọ́ sáwọn ará lé pé ah, eré àtayọ̀ mo dúpẹ́ gbogbo ara lé mo dúpẹ́ púpọ̀ ayọ̀ la máa fi pàdé. àmín ó dàbọ̀ ó ti gbà kan náà ó dàbọ̀ bàbá ẹ. ètò ìjíròrò òwúrọ̀ ló ètò yìí ló ń yọ ilé ìpín yìí káàbọ̀ kí n máa fi ìlúfẹ́ kú àkójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò òkúta. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun fẹ́ mọ̀ nípa wọn